له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn يقف ilé tí a dá fún الله ربي tí ó dá ọba tí ó ní wá sáà lẹ́lò míì ta tó lè fi rọ́pò ọlọ́run ọba wa. ṣé ọ̀hún wà láàkí mo fọ́dún bí ká máa nìyí ṣé ọ̀hún wà láàkí mo fọ́dún bí ká máa nìyí ipò tọ́lọ́wọ́n bá wá wà sí wa onìkan náà ló tó bẹ́ẹ̀ láti dá wà ní ròpò bẹ́ẹ̀ sí wa àárín nǹkan kan ààrẹ nìkan àárín nǹkan náà láyé eléyìí lè gbé sípò ọlọ́run ọba onìkan lọ́lọ́run. fi kulli amrin ní ayatun dallati ala tí mọ̀ pé nígbà míì ẹlòmí àánú wọn ṣe bí bàbá àwọn kan ní mo lè ṣe bí bàbá ò lè dàbí bàbá ṣùgbọ́n nígbà míì bàbá míì máa tún ṣe ju bàbá tó bẹni lọ́ngbà míì. kò ní ìyá mi náà lè bí ọmọ kalẹ̀ kó yọ̀ dájú lóbìnrin kó jẹ́ pé ìyàwó ní ìyálé máa bá tọ́ ọmọ yẹn àwọn àdè láàánú àwa tọ́ rí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ láàánú àwa tó bá tó dá wa. kò amúrin ní àyà tó ń dàlà sí àlá. Gbogbo àwọn àmì lóríṣiríṣi ló ń jíwe pé Ọlọ́run nìkan ló tó jẹ́ olótó ṣe. Níhàmí lè láàyè àlàlánàmì wà fàdìlì níhàmí lè láàyè àlàlánàmì wà Táwọn eléyìí náà fi ń jẹ́ àmọ́ ìkẹ́ àti ìdẹ̀kùn, àtọ́lá, àtàǹfààní àti ìdẹ̀ra lórí ìrànràn eléyìí tọ́lọ́run bá ṣe fún ní kálukú wa adúpẹ́ fọ́lọ́wọ̀n ọba náà ó náà la fi ń wọlé lónìí atọrọ alẹ́kùn ọlá rẹ̀ fún ànábì muhammad sallallahu alaihi wasallam bili huda wa dini ba'da dalalati tọ́ ànábì wo ni a ń ṣe àsọ̀látò fún yìí àtàbí huda ànábì tọ́lọ̀ ní kó mú ọ̀nà mọ̀ wá bá wa wa dini ó wá kọ́ wa lẹ́sìn ni kò wá kọ́ wa níṣẹ́ ọwọ́ ba'da dalalati ẹ̀sìn ìdẹ̀rẹ̀ òun náà ni tó wá yọ wá

gbogbo àwọn wá sí gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ eré ìtọ́lá ní kànáàbí wa ṣe fún wa ó náà lójó oríire lójó fi yọ èmi àti kúrò nínú ná ọlọ́mọdé tó padà ṣiṣẹ́ náà o iṣẹ́ àlùjánnà náà ní tàn ṣe lọ́wọ́ yìí à ń kírun à ń àdẹ̀múra àṣẹ Ọlọ́run ń tẹ̀lé bákan náà àtọrọ àlékún ọ̀yọ́ ọ̀nà rẹ̀ fún àwọn sàhábà. Bíbáàbù lè mùsùlùmí iná, mo wà lè bóso kò fàkí fásitì báàbù, àṣàhàdì ìrọ̀dúnlé. Fàkí fásitì báàbù, àṣàhàdì ìrọ̀dúnlé. Ìwọ náà mọ̀ ẹ̀mí àti ẹ̀ náà mọ̀, nígbà táwọn pòkí ní o fún kan ó ti hùwọ́ dáná wá pòkí níwà náà. pàtẹ́ ìfọ́sí bá àbọ̀ razuli. ọjà bèrè lọ́wọ́ rẹ ordinary muslim bí èmi àti ẹ sáwà kì ka ṣe sọ̀hábí tó bá ti bú mi àbẹ́mi náà ẹ ìwà ní ṣe sí yẹn báwo wá lè ṣe wá rí kíyàn wá bú àwọn sọ̀hábà tọ́lọ̀wọ̀n bá kí tọ́lọ̀wọ̀n bá yìn àwọn tọ́lọ̀wọ̀n bá pẹ̀lú àwọn táwọn bí yọnu sí àwọn olólùfẹ́ rẹ̀ àwọn tí wọ́n dúró sí. wàmọ́ dánbó sọ́hábà tí yájà ṣòdá. àwọn àti ìgbà fún wọn lọ́dọ̀ ànábì ó ju bí bàbá tèmi àti bàbá tiẹ̀ náà bí wọ́n ṣe juwọ́ ju sẹ́lẹ̀ fún ànábì lọ. wàmọ́ má dánbó sọ́hábà tí yájà ṣòdá ṣé ìyá rẹ̀ ni sọ̀hábà ṣẹ̀ ní ló fi wá mú bú àbí bàbá rẹ̀ ló ṣàbí wọ̀. wà má dàmbó sọ̀hábà ti àjà tó dáhùn. ìwé ó dájú wípé kò sórúkọ tá a fẹ́ pè é ju pálá ìmọ̀kan ni wọ́. sàbábù táwọn mú wàlá fítámì náà lè ọ̀dùn lè sábàbí táwọn mú wàlá fítámì náà lè ọ̀dùn lè káfílẹ̀ yẹn yanjú ẹ̀ lónìí fún ẹ tó bá mọ̀ kó tètè lọ mọ̀ àwọn sábà nìkan kọ́ ló ń bú o ó ti bú ànábì tọ́lọ̀ ọ̀rán pẹ̀lú tó rán sí wọn tó rán sí wa kódà ó ti bú ẹnu àtẹ́ lu ọlọ́run bá fúnra ara rẹ̀ torí pé ọlọ́run bá pààyàn lé ìwọ wa ṣé o mọ̀ pé ẹni tí wọn náà bá ń bínú sí tẹ́nìkan bá ń yọnu sí náà máa bí ẹ ọ̀dà pé ẹni tí wọ́n bá ń pọ́nlé tí wọ́n bá ń bá bàrà rẹ̀ tọ́mọ kéwù rẹ̀ kan àbọ̀ rẹ̀ rẹ̀ kan àbẹ́nìkan tí ẹjọ́ ń ṣe tó ń bá wá tó ń bẹnu àtẹ́ni tí wọ́n ń bá inú abíyẹ pé ẹni tẹ̀mí pọ́n lélẹ̀ wọ́n yẹ̀yẹ́ báyìí ọlọ́run tó wá dẹ́ ẹ̀mí àti wá pọ́n àwọn kan lé ìwọ wá ń yẹ̀yẹ́ wọn sórí pé ìwọ fúnra ara rẹ òun ṣe èèyàn rẹ mọ́ pẹ̀lú rúṣe sí báyìí kò sí ń tafẹ́ pẹ̀lú pé àìmọ̀kan ló ń dẹ̀ láàmú ọlọ́mọ ṣe tèmi àti o a yìí náà tún kíra wa lónìí kọlọ̀n a ń tẹ̀síwájú mi ta bàdánilẹ́kọ̀ọ́ wá dé ń ṣàlàyé náà àtàwọn tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́run tó déèwọ̀ fáfẹ̀ dénìyàn láti darí rẹ̀ sọ́dọ̀ tọ́lọ́run bá bá dá awá kíyèsí pé lónìí ó pọ̀ nínú táwọn èèyàn máa ń ṣe tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń ṣe àwọn ìṣesí yìí látara ìlágbọ́yé ẹ̀sìn ó wá ṣe wá lè pa tí wọ́n rí fáwọn mùsùlùmí wa kan náà tó ṣe ń ṣe torí pé ohun tó fà á náà ni pé ìmọ̀ tó lálàáfíà tó jẹ́ ń táwọn èèyàn wá bùkátà sí nínú ẹ̀sìn ó ṣọ̀wọ́n gan láwùjọ wórówóró erégbè àti fáwọn èèyàn ṣòwò eléyàn ló pọ̀ jù tó lọ káàkiri láàrin àwọn ọlọ́mọkéwú láàrin àwọn alálàáfà láàrin àwọn ìmáàmù láàrin àwọn oríṣiríṣi àwọn tí wọ́n jẹ́ àwọn ìkàn lójú ọ̀nà ẹ̀sìn nípa tàbá ń sọ̀rọ̀ nípa àwọn owó ní a lè máa darí ọ̀rọ̀ ẹ̀sìn sọ́dọ̀ wọn àbí tàbí sí bí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n dọwọ́rú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi gbẹ́sìn yé tàdá dáálẹ̀ fi wá gbílẹ̀ tọ́pọ̀lọpọ̀ yìí máa tú àwọn èèyàn jẹ́ tó fi wá gba ìgboro kan ẹnikàlùkù náà ṣàfẹ́ dá nǹkan kan kalẹ̀ kó náà lè máa ráwọn èèyàn kan bó jẹ ẹlòmínà bá tún dókẹ́ṣàn àsìkò tó yẹ kó fi ṣe wá àti sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn èrègbè ìtànjà pàtí yánríbo ló máa pàǹdà àbí kó máa ṣẹ̀kẹ́ ebú àbí kó máa bú súnà gbogbooru àwọn àdánwò báyìí kò jẹ́ káwọn èèyàn dáhùn tán wá ṣe ráyé tí ń jẹ́ sìn ín mọ̀ lábínẹ́ká tún bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ fún wa ibi tí a tún ti ń tẹ̀síwájú lónìí náà ni tó ní ṣe pẹ̀lú àtàwọ́kùlù àlọ́wọ́. àtàwọ́kẹ́lì àlẹ́lẹ́ ayé lẹ́bí láyé mú nínú alkùránì ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba dìídì jẹ́ ká mọ̀ wípé ìgbáralé ìní ìrètí wípé ọ̀nà àbáyọ ń bọ̀ ó kúkú máa dáa ó kúkú sì máa yàtọ̀ ó kúkú sì máa dáa fún wa akúṣì máa rí ṣe gbogbo nǹkan kúṣì máa bọ̀ sípò gbogbo ẹni tó yẹ kẹ́dà gbára lé láyé kọ́lọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń gbára lé ẹlòmíì gbára láṣìírí tó ṣe gbogbo tó ń ṣe iṣẹ́ ọlọ́ni gbogbo àwọn tó gbára lé o. ala ala ala ọlọ́run ọba ọba Gbogbo ẹ̀dá tí ọba gbára lé láyé tó gbẹ́kẹ̀lé tó rò pó ọ̀dọ̀ ìní ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ẹ̀wà, olómaṣàánú ẹ fún ẹ. Eh, ẹni tí wọ́n fọkàn sọ́dọ̀ rẹ̀ yẹn ó lè kú at any time. alẹ́bí ìlàyẹ̀mú. ẹni táwọn kan náà gbójúlé lánàá ti kú ẹni tó ní iléeṣẹ́ táwọn kan ti ń ṣiṣẹ́ tí wọ́n ń gbowó ńgbà tó kú iléeṣẹ́ fódọ̀ akaimọ́yẹ akaimọ́yẹ akaimọ́yẹ bẹ́ẹ̀ mi ò kú gan pápá ó lè ṣàárẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣàárẹ̀ gan ó lè sọ fún ẹ lóríṣiríṣi lóríṣiríṣi. Watawakkal 'ala al-hayy alladhi la yamut. ọlọ́wọ́n ní gbára léwọn ọlọ́wọ́n ọba ọba aláàyè ọba tí kìí kú kí ni wọ́n náà gbójúlé lónìí níbo ló fi gbàgbé ọ̀rọ̀ sí níbo ló ti ń ro àbáyọ nínú ìṣẹ̀mí ìgbésí ayé wọ́n náà béèrè lọ́wọ́ rẹ̀ ká fi mọ̀ kó tó rí pélé ṣú ló ń ṣe kí ni tó gbójúlé náà eléyìí ni àyà kan nínú alukur'an ìtọ́lọ̀ àbá wa fi ń jẹ́ ká mọ̀ pàtàkì ìjọ òní kan. يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. آية متن إلينا القرآن Ìpàntọ́lọ̀ tún bọ̀ sọ ń bí. Wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu. Ọlọ́run ní ẹnikẹ́ni tó wá fi lè gbára lóhun ọlọ́run ọba. Ó náà wọn ọlọ́run ọba ṣetán láti torú fèèyàn bẹ́ẹ̀ o. Wọn ọlọ́run ọba ṣetán àti tó. Inna Allaha balighu amrihi. Ṣé ọlọ́run tó ẹ? àbí lẹ́yìn tó ń ṣàdúrà tó ń pe ọlọ́run ó tún ti da èrò rí ẹrú pé bó bá ti ń pe yà Allah tún fi yà àyà sẹ̀kún tó bọ́ wá jásí pé èrò ń gba àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹni pé má kàn máa ṣàdúrà láì ṣiṣẹ́ ìyẹn wọlé ṣùgbọ́n tó yẹ pé èrò ni pé yà àyà sẹ̀yìn ni pé tó bá ti ń ṣàdúrà tún tẹ̀sẹ̀ lébọ̀ torí pé ẹsẹ̀ náà ni wọ́n pe méjèèjì yà àyà tí wọ́n náà wá ń ṣàdúrà tuntun tí wọ́n ń lẹ́bu tó ń ṣàdúrà tuntun tí wọ́n ń lórí òkè kan

ọlọ́run bá jẹ́ àmọ̀ ipò wọn ọlọ́run ọba òun nìkan náà lòun lè jẹ́ kí àlámọ̀rí ẹ̀dá débi tó fẹ́ dé òun lòun lè múni lọ síwájú òun lòun lè jẹ́ kí ara àbáyọ sọ́rọ̀ èèyàn láyé tó ń dà ẹ́ láàmú òun lòun lè jẹ́ kí ara lágbèga lẹ́nu iṣẹ́ gbogbo tó nílẹ̀mí gbogbo tó wà lọ́kàn gbogbo tó fẹ́ jẹ́ tó fẹ́ dà ọlọ́run lòun nìkan lòun lè ṣe fún ẹ̀wọ̀n. wọ̀yá rọ́zùkọ̀ fúnmi ní ṣàìfúlà yàtọ̀ sí ibi. wọ́n ní bákan lọ́wọ́ ọlọ́run bá ṣe tán àti pèsè àrísìkí fún ẹ. wọ̀yá rọ́zùkọ̀ fúnmi ní ṣàìfúlà yàtọ̀ sí ibi. ọlọ́run á pèsè ẹ̀ fún ẹ níbi tó ti ẹ̀ dérò kan ibi tó rò pé nǹkan gbogbo ẹ̀dá tó ń fi ẹlọ́kàn tán sọ fún ẹ pé tested ní kí yìnyín àfàìlólàfàìjẹ́ ó tún náà àfáà náà tún kalárúbá kan fún òun tó ń sọ fún ẹ̀nà confam test ẹ̀dọ́ ní mujarabu sahih àfà ìlú làfà ìjẹ́ ewé ogun tí ò jẹ́ ewé rẹ̀ kò kan ní àtírí àwọn àgbàlagbà ni wọ́n ní ìyáwà tó ríbẹ̀ ṣe jẹ́ ni ọ̀ aláyé máa ń rí lísẹ̀ fún ìyàn ìrọ̀ ló ń pa fún ẹ ìjàpá lọ́gùn ni ọ̀fíwọ̀ àwọn ní ìtòhun máa àfáà tóhun lọ sọ́dọ̀ rẹ̀ ìyẹn ìyẹn ti já sówó gan àtúbọ̀tán ń kọ́ kí ló fi kúnra tó fi sówó ìfi dé kí ló fi kúnra tọ́lá fi dé ìwọ náà rí skáàmù yìí náà ni àṣírí burúkú yìí náà ni kò ń nẹ́yìn rèé ṣùgbọ́n tó bá pọ́ lọ́run ló bá gbára lé ọ̀dọ̀ Ọlọ́run ló fọkàn sí pé ọ̀nà àbáyọ tí máa dé bọ́rọ̀ gbé ta yẹ. ìyá tẹ̀kílá àyàdí ọ̀lẹ́gùn máa kàrọ̀jà. torí pé n tá ń pè ní tàwákùlù yìí náà ìbáàdà ni kéèyàn gbẹ̀mí lé nǹkan ìjọsìn ni má gbẹ̀mí lé àwọn oríṣiríṣi àkọ́kọ́ náà má ṣe nǹkan kan sí kọ̀rọ̀ ìyẹn kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ àlàyé tó o bá ti wá ṣe nǹkan kan ní kọ̀rọ̀ tó ń sà tóun lọ ń bá tóun wárí fún tó fi sínú ìgbànú òfi sí abẹ́ pílò òfi sí abẹ́ mọ́tò òfi sínú ilé ẹ̀rí mọ́lẹ̀sẹ́ náà náà ẹ̀tọ́ fi kọ́ gbogbo ẹ̀nà ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ lélẹ̀ Yorùbá nìsín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè yẹn olójá sí pé àwọn èèyàn ti fọ́ ilẹ̀ ilẹ̀ ti wá rí nǹkan mọ́bẹ̀. ọ̀yà arúgbókòrò mi ni haitu láyà àtẹ́ الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا gbọ́n tí ọlọ́wọ̀n bá ń bá wa sọ ní àyè ẹ̀tẹ̀kìlá ọlọ́ni ẹnikẹ́ni tó bá kó òun ló gbára lé o mama wa ẹ̀yin náà bàbá wa tẹ̀ ń gbọ́ àtẹ̀yìn brothers wa àtẹ̀yìn sisters ọlọ́run ọba dìídì tó ó ṣàdé nǹkan fún wa òní wà mọ̀ iye tẹ́kìlá yẹ̀jẹ̀ aláhù máa kẹrọjá ọlọ́run ni ẹnikẹ́ni ìjọkùnrin ni ìjọbìnrin ni ìjọmọdé ni ìjàgbà ni ìjàfà ni ìjọmọlékéw ni ìjóníṣòwò ni ìjẹ́yà lọ́jà ni ẹnikẹ́ni yóò ìjálákọ̀wé ni ẹni ọlọ́run tó bá ti gbára lọ́lọ́run iṣẹ́ ọlọ́ngbára léèyàn ìwọ́ṣẹ̀rò pé wò lè dájú àṣì ìwọ́ṣẹ̀rò pé wò lè bẹ́ lọ́wọ́n bá fúnra rẹ̀ tó wá gbára lẹ́nìkan tó wá ń bẹ tó ń bẹ miṣẹ́ rẹ́ wà gbẹ́kẹ̀lẹ́ nìkan wá ń bẹ oónú ẹ máa wọ́rẹ̀ ẹ máa lọ máa ní kẹ fọkàn balẹ̀ mo ti bá yanjú ẹ̀ ohun gẹ́gẹ́ bí ìtani láti bẹ̀ yanjú ẹ̀ wọ́n máa yẹ tẹ̀kẹ́lá ọba ní ẹni kẹ́ni yóò tó وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون tí wọ́n náà fi máa mọ̀ àwọn bàbá alẹ́ ìbá lójú ló pẹ́ sí ẹni mo ti ń ṣàdúrà gbogbo ọ̀nà mi tí ìrọ̀nà àbá náà mo fi ní kí tún wá dábí ọgbọ́n rárá tí wàá fi mọ̀ pé ṣólùgbàgbọ́ òdodo ni ẹ́. mu'minun. ṣé ọlọ́run ló ń sin lóòótọ́ ṣé ọlọ́run ló yàn dá gbé sí ayé ara rẹ̀. innamal mu'minun. ọlọ́run ọba ní dáadájà àwọn olùgbàgbọ́ òdodo. alladhina idha dhukira alayhim ayatuhu zadatuhum imana. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ọlọ́ọ̀bá náà tí wọ́n jólùgbàgbọ́ òdodo àwọn àwọn tó yẹ pé tí wọ́n bá ti dárúkọ ọlọ́run wọ́n káyà alkùránì fún wa wọ́n ti wá àti fún wọn ọlọ́run wajilat qulubuhum ẹ̀mí wá wárìrì wárìrì àdíbọ́kàn wọn ọlọ́run tó bá tún wá káyà alkùránì fún wọn ẹ̀wà rí pé mọ́ ni wọ́n wá lékún sí wa ala rabbihim yatawakkalun ọlọ́run kò sí nǹkan

أليس الله بكاف عبده ليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ọlọ́run ọba ní òun ọlọ́run ọba ti tó fún ẹ̀ òun ti tó lẹ́ni tó lè gbà ẹ́ lẹ̀ òun ti tó lẹ́ni tó lè rẹ̀ kalẹ̀ àbí ṣọ́lọ̀ ó ń bèèrè lọ́wọ́ ìmẹ́ àṣẹ pé àlẹ́sà lọ́hù bẹ̀ káàkiri àbìdà ṣíkàlọ́wàtí ṣábìrì lọ́wọ́ àfúnijálà bí i àlẹ́sà lọ́hù bẹ̀ káàkiri àbìdà afúnijálà bí ṣọ́lọ̀ òun tí ìsú ẹni tó tún ṣe ó tún dú pẹ́pẹ́yẹ àlẹ́sà lọ́hù bẹ̀ káàkiri àbìdà Àlẹ́yìnsá lọ́wọ́ bí kí a fi ní sẹ́yìn náà kí náà, tí ó nọ́mà làwá ń wẹ̀. Èyí tó ń tà lọ́jà káàkiri tá máa já pépà lára rẹ̀, tá máa já Àwọn ilé là ń lò <laughs> kò ń ṣerú ti bá ẹ̀jẹ̀ mọ́ ti bá nǹkan mọ́ ìyẹn kọ́ ìyẹn là ń sọ kókó mọ́ ò tó ẹni ló fi àwẹ̀lù tá ń gbéṣẹ́ fún ẹ kí ló wà lára ẹ tó ń wẹ̀ dànù tó ní kọ́lọ̀ ń bẹ̀ wẹ̀ dànù. ọlọ́run bá ní ṣóhun òjì tó lẹ́ni tó lè gba ẹrú òun kalẹ̀ ni. wọ́n gbọ́rọ̀ tọ́lọ́n wá sọ ń bí ọlọ́ni wọ́n yọkọ̀ bí fún ẹ̀nàkà. bílẹ́bínà mẹ́ẹ̀ẹ́dù ni èé. aláwọ̀ní àwọn kan aláyá ma wá dẹ́rùbà yín bílẹ́bínà mẹ́ẹ̀ẹ́dù ni wọ́n máa fi tí ò tọ́lọ́ dẹ́rùbà yín. Ah, ayé wa wàlẹ́ dẹ́rùbà lásán ni kò sí kankan tẹ́ni kò fẹ́ fi ń ṣe lájé. wàyọ̀kọ̀ wí fún ẹ̀nàkà bílẹ́bínà ni èé fọ́mọ́ lọ́sùn nínú háàdì. ọlọ́run ẹni tó ń bá ti sọnù ẹni kò lè fi mọ́ná ẹni tó ń bá rẹ̀ dáàbòbò ẹni kò lè fara ní ọ torí ẹni tó máa ń sábà ṣẹlẹ̀ rí láyé ní ìsìn Sheikh Abdul Wasiu ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ mi bá sọ pé òun fẹ́ bọ́lọ̀ ń dúró ní tàwàkálìtì mọ́bólúwà dúró àwọn azọ́gá ah, ìyàwó ayé ìgbà kan nìyẹn o ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹmọ́ ní lọ́wọ́ pẹ̀lú mìíràn pé kó wá bá wọn ṣe ètùtù ìdílé tó náà ti ń ṣe ìsìláàmù ti ń ṣe súnà ohun òṣèlè yẹn tòun wọn náà ah, ọmọ yìí fi ti késàrì bù késàrì ṣáwà tí kísàrì jọ ní kísàrì yóò dẹ̀ fi kísàrì fún kísàrì tó bá bẹ́ẹ̀ fi fún náà ní pé má bá wọn dá sí fún òun lẹ̀ lórí ọwọ́ tí ẹ kí n tún ní tí ẹ. wàhálà lọ́ọ̀dì fọ́líyàtà wà kẹ́lí mi nùún. ọlọ́run kò gbọ́ra lé òun ni kò gbójúlé òun ni kò fẹ̀yìntì tẹ̀. wàhálà lọ́ọ̀dì fọ́líyàtà wà kẹ́lí mi nùún. ọlọ́run ọlọ́run nìkan òun nìkan ẹni tó pera rẹ̀ lólùgbàgbọ́ òdodo òun ni kò gbójúlé o. bàbá alágbọ́n lára àwọn àdírísì sáà náà bí sọ̀rọ̀ sọ́lá ń bá wa sọ. Law annakum kuntum tawakkaluna wọ́n tí ànábì sọ́rọ̀ sọ́rọ̀ sọ fánil hadithi ó náà pé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lè bá gbára ọlọ́lọ́wọ́n ọba o Àpọ̀tọ̀wà kò lè rí. Ní kígbára lè tó tọ́ tí kìí ṣe pé olóògbára lọ́lọ́run ní gbangba, òdọ̀wọ́rú ní kọ̀rọ̀. Àpọ̀tọ̀wà kò lè rí. Àkílà náà bí ló máa ṣẹlẹ̀. Àpọ̀tọ̀wà kò lè rí lẹ́rù sí kọ̀ tún ká máa yẹ rí jùkọ̀ tọ̀yìr. Arábìnrin yẹ bá ti pèsè àrísìkí ìrọ̀rùn fún yín ẹ̀ ń sáré kẹ́ ń dààmú ṣe báwa yorùbá náà láni kìràkìtà òdòdó la ká ṣiṣẹ́ bí ẹrú òdà nǹkan àádẹ́lọ́lọ́ ló ń ní

yóò bá mú ta ló fún ẹyẹ oníṣàkù ẹyẹ ń jẹ ẹyẹ ń mu ta fún ẹyẹ jẹ ta fún ẹyẹ mu ẹja wà nínú omi oúnjẹ ó mú ń bẹ àwọn oríṣiríṣi nǹkan kúnnú lẹ̀ àwọn ẹ̀rá ń jẹ wọn mú bí ṣe rìn dì tó ibi wọn náà wọ́n pé gbogbo eré tí wọ́n ń sápa kírakíta yìí o fẹ́ kọ́ra ẹlẹ́sẹ̀ lórí ọ̀kadà o ṣàfẹ́ pa gbowó olú o fẹ́ pa gbowó olú tán yìí tó gbé omi kó ti jálẹ̀ gbúrú kó tún ti gbé ní mọ́tò náà gbúrú O fẹ́ para ẹni kí ló dé wá ṣe ṣe ṣe ṣe ṣe ò ṣíwọ́ kí rùn. làbùsí kó tún ká máa yorí zàpọ̀ tọ́ irun jáde dò kí máa sanwó wá tẹ̀rù ṣùgbẹ́ fọ́nà. ẹ náà jó ẹjọ́ ògo síbi ọjà látàárọ̀ ẹ kàn káwó káwó káwó ẹ ṣáà ń ṣájà owó ẹ ṣáfẹ́ lálẹ́ tú láti ẹ ẹ ní níìsì ní báyìí ẹ ṣíwọ́ ẹ lọ kírun. wàfíìrì wáyà tẹ̀lé ó ń bọ́ Sheikh Albani dẹ̀ sọ̀háhà rẹ̀ ìrìwáyà míì náà لو أنكم تتوكلون على الله حق توكله Tọ́lá ló náà sọ pé ìṣẹ́ mi sábà mọ̀ kọ́ ní tẹ́ kàyán Imam Albani náà ni wọ́n sọ ha ilé رحمه الله ورحمة واسعة آمين لو أن نقول تلمذنا ليش أكبر تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تجد خماسا وتروح بطانا ọ̀nà àti rí pé nǹkan kan náà ní súnmọ́ méjèèjì ìbáàrọ̀ yẹn bó kàn ṣe tùtẹ̀lé ra wọn ló yàtọ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n bí máa na wáhìdẹ̀ nítafẹ́ ló ń bẹ̀ náà nìyàn nítafẹ́ ṣàlàyé ní pé a ní ó tó gẹ́fọ́wà mùsùlùmí ká má dà nǹkan mẹ́pọ̀ mọ́ ìsìláàmù wa sábàlá agbára lọ́lọ́run kó jọ́lọ́ lágbára lé. ìdá kún tàbí ọ̀sìnrín ìhànlọ́yìn fàtẹ́kìrì. mo ń sọ fún ẹ lónìí ní sàfin parí ìdánilẹ́kọ̀ọ́ tèmi jẹ́ bẹ́ẹ̀. ìdá kún tàbí ọ̀sìnrín ìhànlọ́yìn fàtẹ́kìrì. ìrọ̀bọ̀ yá mi tó bá wà nínú ìnira kan láyé mo fẹ́. ìhànlọ́yìn fàtẹ́kìrì. ọlọ́run ni kò gbójúlé wàyáńdání. À gbogbo ẹnikẹ́ni tó bá lọ múlẹ̀ pẹ̀lú èṣù tó sọ pé ẹ̀wọ́ èmi àdábẹ́ ọgbọ́n o. À àkàbámọ̀. Ẹni tó bá gbèsù múlẹ̀ tó lọ gbà nǹkan lọ́wọ́ èṣù tó lọ gbà nǹkan lọ́wọ́ nǹkan tó ń rò palágbára yìí ni wà á kàbámọ̀. O tún ní bá dáadáa bọ̀ lọ́mọdé fi búra fún ẹ lẹ́yìn. àtọ́ka. mo fọlọ́ ń tí ẹ̀mí tiẹ̀ náà bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra fún ẹ. iná àtọ́ka ìbílísù fàárọ̀ dáhùn. sọ̀rọ̀ tí èṣù ìbílísù tó bá fún ẹ ní fàárọ̀ eku. yọ̀hánwéjì àdìrí fàárì dáadáa tààbà àlámì. ó ní mo ilé ìkìlẹ̀ sọ̀rọ̀ fún ẹ Eku rad, eku ilé. Àwọn ikú ilé yẹn tó ń wò yẹn. Fàwọn náà. Tó máa fi gọ́ọ̀mù mú yẹn. Tó máa sọ sọ́ọ̀lẹ̀ fún yẹn. À yẹn. يعود عن الفأر دجاجة فعلمي ما لو قال ما أم بوا في باكو قادية لو يعود عن الفأر أم بوا في باكو قادية دجاجة فعلمي àgbà buadìyẹ àgbà kọ àgbà pẹ́pẹ́yẹ àgbà màálù ohun tó ju tó fún ẹ̀lẹ́sí máa gbà. ó nígbà tí mo tán bá mi ṣiṣẹ́ ẹ báyìí gbogbo nǹkan bọ̀ sí kò ní èrò ń ṣọ́ọ̀bù nígbà ẹsẹ̀ ò dá ah, gbogbo nǹkan wá pé eh, ah, àfáàní níṣẹ́ lọ́wọ́ àbàbá ah, yẹn gbówó obìnrin yẹn obìnrin ọkùnrin ni gbogbo ohun tó ṣe fún ẹ tó rò pé fi ń jẹ nǹkan yẹn. yọ̀ọ́ wíìdì wo wọ́n ní ìfọ̀rí jàjà jàtà fàálàmì yọ̀ọ́ wíìdì wọ́n ní fàárí jàjà jàtà fàálàmì. à ń tábà fàdúrà àkójọ nìkan ló máa ń tọ́jọ́ tábà fàdúrà àkójọ ni kì í ṣe ń tó lọ fájò kan kójọ gbogbo ilé àjò lánàá ó ti dahoro lé ní gbogbo ń tán kójọ kò wúlò fún àwọn ọmọ wọn pàápàá orúkọ bàjẹ́ ó tán lórí tiwọn. yàwé ní àdínní fárí dájá játa fàyàlà ní wà sọ́bìrà ọ̀hún bàbá àjàlẹ̀ ànsírí ìyẹ̀yẹ́ sí ọ̀hún wà látẹ̀kùn. ọmọ pẹ́ tó ń ṣe náà ni kó ti sú ẹ rẹ̀ ẹ́ kó ti wá ń pọ́n ẹ ẹ ṣe sùúrù faradà. sọ́sọ́bìrà ọ̀hún. forí ọ̀hún. gbàfọ́lọ̀ kò sí iye ọ̀hún. gbà ìródùnú tí mo ní fún ẹtọ́lọ ní ká sọ fún ẹ lónìí náà ni pé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló kàn ọ́. wàlá àtẹkùn ní àjú láwàlá àtẹrí àtìmínà ìlọ́tọ̀ fìjà kọjọ àjú láwàlá àtẹrí àtìmínà ìlọ́tọ̀ fìjà kọjọ má kánjú má kánjú torí àwọn àgbàlagbà náà ni má kánjú lábẹ́ gbóná tó bá ti kánjú wàá padà kábàámọ̀ ni ṣùgbọ́n tó bá ti ṣe sùúrù pẹ̀lú ògbó ọlọ́run wà rí kó gbogbo nǹkan sùn ẹbọ̀ sí dáadáa last ten days náà látún fèsì iwájú tá ń bọ̀ tá a fẹ́ wọnú rẹ̀ yìí mẹ́wàá gbẹ̀yìn ní Ramadan má kàn máa fi rìn káàkiri máa lọ lásìkò dé lásìkò omi má dára ẹ láàmú a tún máa ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ lọ́la gbogbo tó yẹ kó mọ̀ nínú ẹ̀ palẹ̀ má pàápàá fún ìtìkà kọ́lọ́n kó gbá ní ìbádà fún wa assalamu alaikum warahmatullahi wabarakatuhu. wa alaikum assalam. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwa tí a bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti nímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dọ̀kítọ̀rọ̀ wa wọn ní 080 35 75 14 66 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.